ìwé ọ̀nà òmìnira ni à ń kà lọ́wọ́lọ́wọ́ tí a kọ láti ọwọ́ Abíọ́dún Ọláoyè orí kẹta ni a wà báyìí ikú ń dẹ dẹ̀dẹ̀ ni àkórí rẹ̀. ẹ lo olórí ọ̀dọ́ károdò ká sùn kí ni ará ilé ò bá mú àti ọ̀sán ni a ti gbọ́ nípa ikú Kọ́lá tí ẹ jọ lọ àti ìgbà náà ni a ti ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tí kò lọ ibo ni ìwọ wà báyìí wọ́n ti yìnbọn pa olórí ọ̀dọ́ náà o ìbọn ta ni nígbà wo ta ló ń sọ̀rọ̀ ibo ló wà kàfáyà ni orúkọ mi ilé wọn ni mo wà báyìí à ń bọ̀ a ò ní pẹ́ dé ọ̀dọ̀ rẹ. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan dúró níwájú ilé olórí ọ̀dọ́ àdìgún kẹ́mi òjó igbákejì olórí ọ̀dọ́ àti gbadé sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà tààrà ẹnu ọ̀nà yàrá olórí ọ̀dọ́ ni wọ́n forí lé bí wọ́n ti ń wọlé lọ ni wọ́n rí tí kàfáyà àti àwọn òbí rẹ̀ yọ lẹ́yìn wọn igbákejì olórí ọ̀dọ́ ní àbíwọ̀ ni kàfáyà bẹ́ẹ̀ ni o ṣeun báwo ni gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ gan àti pé ibo ni olórí ọ̀dọ́ wà báyìí kàfáyà ń ṣàlàyé fún wọn bó ti mú wọn wọlé lọ bí wọ́n ti wọlé wọ́n rí i pé olórí ọ̀dọ́ sì ń mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan àdìgàn sáré súnmọ́ ó gbé orí rẹ̀ lé ẹsẹ̀ ó ní dàmọ́lá kí ló ṣẹlẹ̀ gan-an àti pé àwọn wo ló dán irú èyí wò Dàmọ́lá la ojú fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ẹ̀yìn ojú rẹ̀ pọ́n kankan bíi ẹ̀yìn iná ó dàbí ìgbà tí wọ́n da ẹ̀jẹ̀ sí i lójú ó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbọ́ ohun tí ó ń wí ó ha ọ̀fun ó ní ẹ fún mi lómi mu kẹ́mi kọ̀ jálẹ̀ ó ní wọn ò gbọ́dọ̀ fún un lómi mu báyìí àfi bí wọ́n bá fẹ́ kí ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀ ó ní kí wọ́n jẹ́ kí àwọn tètè máa gbé e lọ sí ilé ìwòsàn àdìgún gbé orí rẹ̀ kúrò lórí ẹsẹ̀ rẹ̀ ó dìde pé kí àwọn tètè máa gbé e lọ sí ibi tí yóò ti gba ìtọ́jú olórí ọ̀dọ́ ní ẹ má ṣèyọnu kankan mọ́ torí ẹ̀pa òbóró mọ́ ẹ gbìyànjú kí ẹ wá bùnmi ikú kọ̀ yìí ní àwárí òun ni Joshua tí yóò kó gbogbo yín dé ilẹ̀ ìlérí ó gbójú ó gbóyà ó sì lè fi ara da ìṣòro kíṣòro àwárí tí obìnrin ń wá nǹkan ọbẹ̀ ní kí ẹ fi ọ̀rọ̀ rẹ̀ ṣe nítorí pé gbogbo làálàá wa wọ̀nyí ò gbọ́dọ̀ já sásán ẹ rí i dájú pé ẹ jà ogun náà ní àjàṣẹ́gun ìnagijẹ bùnmi a máa jẹ́ bẹ́sù kò pe ọ̀rọ̀ náà jálẹ̀ tó fi wúkọ́ kẹ̀ẹ́ tó sì dákẹ́ lọ gbárí kẹ́mi ní ẹ má jẹ́ kí a fi àkókò ṣòfò rárá ìjáfara léwu o ẹ gbé olórí ọ̀dọ́ kí a máa lọ sí ibi tí yóò ti gbàtọ́jú àdìgún dìde nílẹ̀ ó ní kí igbákejì olórí ọ̀dọ́ àti gbadé gbé olórí ọ̀dọ́ ó kọjú sí òjò ó ní kó bóun pe dókítà lórí aago pé kó máa múra sílẹ̀ fún ìtọ́jú pàjáwìrì kan àdìgún ti dé ẹnu ọ̀nà ìta kó tó gbọ́ tí igbákejì olórí ọ̀dọ́ ní ọ̀sán já ọrún dọ̀pá tìró ti yẹ̀ lójú òkú ẹlẹ́kọ̀ọ́rùn ti polówó àdìgàn dúró sí i ó wẹ̀yìn wò ó rí i tí olórí ọ̀dọ́ náà gbaraja sílẹ̀ tí kò sì mira tàbí mímọ́ ọkàn rẹ̀ bàjẹ́ gidi ó padà sẹ́yìn lọ sí ibi tí òkú olórí ọ̀dọ́ wà ó ní dàmọ́lá a ò tí ì tọ́ ọ tí wò ní okùn bàǹtẹ́ ti já yìí mo mọ̀ pé akọni ni ọ́ ó sì ti ṣe iṣẹ́ akọni nípa fífi ẹ̀mí rẹ̀ ṣe ètùtù kí ilẹ̀ yìí lè dára àwa ọ̀dọ́ ilẹ̀ yìí ò ní gbàgbé akitiyan rẹ láéláé orílẹ̀-èdè yìí ò ní gbàgbé ìgbìyànjú rẹ láéláé orúkọ rẹ ò ní parẹ́ nínú ìwé ìtàn ilẹ̀ yìí láéláé títí ayé ni a ó máa ṣe ìrántí rẹ àdègùn bú sẹ́kún pẹ́ òjò igbákejì olórí ọ̀dọ́ kàfáyá ìyá àti bàbá rẹ̀ pẹ̀lú gbadé náà bẹ̀rẹ̀ sí í sọkún ṣùgbọ́n akọgi tí kì í soje kẹ́mi ní tirẹ̀ kò ké bẹ́ẹ̀ ni kò somi lójú rárá ó ní ènìyàn tó ń gbẹ́lẹ̀ ló ń pòkú mọ́ ẹni tó ń sọkún ariwo lásán ló ń pa ẹkún ò débi ọ̀ràn gbé dunni bí ẹ bá sọkún láti òní dọ̀la kò ní kí ẹni tó ti kú padà sáyé ẹ palẹ̀ òkú yìí mọ́ ló báyìí kí a lè tún mọ ohun tó bá kù láti ṣe òkú ń sọkún òkú ni akásọlérí ń sọkún ara wọn ti dàmọ́lá ló délẹ̀ yìí ọjọ́ wo la mọ̀ tí yóò kan àwa náà ohun kan tí mo mọ̀ tó sì dájú ni pé a ó gba ẹ̀tọ́ wa padà dandan kẹ́mi gbójú sókè ó rí tí ipa ẹpọ́n wà nílẹ̀ nínú yàrá náà títí dé ẹnu ọ̀nà ìta ó tún wo ibi ibùsùn tí olórí ọ̀dọ́ sùn gbalaja sí ó rí àdá tí olórí ọ̀dọ́ fi sá ọ̀kan nínú àwọn tó wá ṣekú pa á nílẹ̀ tí ẹ̀jẹ̀ sì wà ní ara rẹ̀ kò sí iyèméjì tó fi yé e pé olórí ọ̀dọ́ jàbí akọni kí ikú tó pa ojú rẹ̀ dé kẹ́mi ní akọni ni olórí ọ̀dọ́ gẹ́gẹ́ bí àdìgún ti wí inú mi sì dùn pé ikú akọni náà ló kú ẹ ṣe gírí kí a palẹ̀ òkú yìí mọ́ ilẹ̀ ń ṣú lọ kẹ́mi kọjú sí kàfáyá ó ní kàfáyá jọ̀wọ́ jẹ́ kí n rí ọ ní ìta òun àti kàfáyá sì jáde lọ nínú ilé àkọ́kù kan báyìí àwọn ọ̀dọ́ kún ibẹ̀ fọ́fọ́ gbogbo wọn wọ aṣọ dúdú láti kẹ́dùn fún ọ̀kan pàtàkì lára wọn tó ṣaláìsí Adigun ló kọ́kọ́ sọ̀rọ̀ ó ní mo kí gbogbo wa pé a kó ara fẹ́ra kù ọ̀kan pàtàkì nínú wa tó lọ a ò lè sọ pé kí Ọlọ́run má jẹ́ ká irú ẹ̀ mọ́ nítorí pé bí òjò bá ń rọ̀ tí kò tí ì dá Ọlọ́run nìkan ló mọ iye ènìyàn tó lè pa ìbẹ̀rẹ̀ ogun sì là a ò mọ ẹni tí yóò rí òpin rẹ̀ n ò fẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ yìí da omi tútù sí wa lọ́kàn rárá ẹ jẹ́ kí gbogbo wa ṣe bí ọkùnrin gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ti ṣe gbogbo wa la mọ̀ pé ó jà tọkàntara títí di ọjọ́ tí ikú pa ojú rẹ̀ dé mo fẹ́ kí ẹ mọ̀ pé ìjà òmìnira tí à ń jà yìí ti kọjá bẹ́ẹ̀ adìẹ wọn ti dà wá lóògùn náà báyìí àfi kí àwa náà fọ́ ọ lẹ́yìn ẹni tó bá ju òkòlù ni bí àwa náà bá sọ irú ẹni bẹ́ẹ̀ ní ìdàrọ́ kò léèwọ̀ nínú odò wọn ti gbé igi ní ìbú kò ní fi ara rẹ̀ sàn lọ rajaraja wọn ti ra dìgbòlugi báyìí wọ́n ti pe ogun a sì ti ṣetán àti fún wọn ní ogun kẹ́mi bọ́ sí iwájú ó ní ẹ ṣeun ọ̀gbẹ́ni àdìgún mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ péjọ síbí ní òní ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ìbéèrè tí mo fẹ́ kí a máa bi ara wa léèrè ni pé ta ló tún kàn ó lè jẹ́ èmi ó sì lè jẹ́ ìwọ ìdí nìyí tí a fi ní láti ṣọ́ra gidi ìrìn wa láti òní lọ ní láti yàtọ̀ sí ti ẹ̀yìn wá a ní láti máa rìn pẹ̀lú ìfura láti wákàtí yìí lọ bẹ́ẹ̀ ni a sì ní láti máa wà ní ìmúrasílẹ̀ ní ìgbà gbogbo àsìkò tí à ń ṣe ìfẹ̀hónúhàn ní wọ́ọ́rọ́wọ́ ti kọjá a ní láti mú un ní líle ni ṣe é mọ̀ pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ òsè ìjóbàtà òkìtì òsè ta lóòró a ní láti dè á mọ́ra ogun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́mi dún ó tọrọ àyè lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó sì lọ sí kọ̀rọ̀ ibìkan ní ìṣẹ́jú àyá náà ló tún padà dé ó ní ṣẹ́gun gbadé wálé àti òjó ẹ tẹ̀lé mi gbogbo àwọn tó dárúkọ náà ò tilẹ̀ béèrè pé ibo ni àwọn ń lọ wọ́n tẹ̀lé kẹ́mi láì jiyàn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan dúró ní iwájú ilé ìtajà ìgbàlódé kan báyìí kẹ́mi sọ̀ nínú ọkọ̀ náà ó fi ẹ̀yìntì sí ara ọkọ̀ ó sì ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ rẹ̀ kò pẹ́ púpọ̀ tó já ìpè náà tí kàfẹ́yà fi jáde nínú ilé ìtajà ìgbàlódé náà tó sì ń bọ̀ tààrà sí ibi tí kẹ́mi dúró sí kẹ́mi ní báwo ni kàfáyà dáadáa ni ó wà nínú ilé ìtajà náà kò ní pẹ́ tí yóò fi jáde síta kò burú ó ṣeun kàfáyà lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọmọkùnrin kan jáde láti inú ilé ìtajà náà ó dé ibi ọkọ̀ rẹ̀ ó kó àwọn ohun tó rà gbogbo sẹ́yìn ọkọ̀ ó wọlé sínú ọkọ̀ ọkọ̀ síná ó sì bá tirẹ̀ lọ ẹsẹ̀kẹsẹ̀ ni kẹ́mi náà síná ọkọ̀ tó sì tẹ̀lé wọ́n dé ọ̀nà kan tó dá páropáro báyìí kẹ́mi wa ọkọ̀ tirẹ̀ sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ọkùnrin náà bí ó ti kọjá rẹ̀ díẹ̀ ló wa ọkọ̀ dábò ọ̀nà tó sì dúró sí ibi iwájú ọkọ̀ ọkùnrin náà tó fi ṣòro fún ọkùnrin náà láti rí ọ̀nà gbé ọkọ̀ rẹ̀ gbà inú bí ọkùnrin náà ó paná ọkọ̀ ó sọ̀ nínú ọkọ̀ ó sì fi ìbínú rìn lọ bá dẹ́rẹ́bà ọkọ̀ tó wà ní iwájú ó ní báwo ni ẹ ṣe ń wa ọkọ̀ bíi ẹni tí orí rẹ̀ ò pé báyìí ná kẹ́mi ti sọ̀ nínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé ìbọn sí ọkùnrin náà ní ẹ̀gbẹ́ ó pàṣẹ pé kó wọlé sí ẹ̀yìn ọkọ̀ tiwọn gbadé sọ̀ lẹ́yìn ọkọ̀ ó bọ́ sí àyè dẹ́rẹ́bà ní iwájú ó ṣínà ọkọ̀ ọkùnrin náà wọlé sí ẹ̀yìn ọkọ̀ kẹ́mi sì jókòó tì í lẹ́yìn wọ́n dé iwájú ilé àkọ́kù kan báyìí gbogbo wọn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ wọ́n sì wọ ilé àkọ́kù náà lọ bí wọ́n ti dé inú ilé lọ́hùn-ún ṣẹ́gun ka ọwọ́ ọkùnrin náà méjèèjì sẹ́yìn ó sì dì í lókùn dáindáin wọ́n mú ọkùnrin náà jókòó sórí àga kan báyìí Kemi dúró ní iwájú rẹ̀ ó ní arákùnrin ǹjẹ́ o mọ ọmọbìnrin yìí rí kẹ́mi nawọ́ sí kàfáyá rárá n ò rí rí Kafaya kọjú sí Kafaya ó ní da ṣé ó dá ọ lójú pé òun ni bí àdá mo rí i kedere ni a kì í wà lódò ká máa jiyàn bí ọṣẹ ó bí ọsẹ kò ó bí ó bá rú yín lójú ẹ̀ka àsọsókè ní apá rẹ̀ ọ̀tún ojú ọgbẹ́ àdá tí wọ́n sá a ní láti wà ní apá rẹ̀ gbadé súnmọ́ ọkùnrin náà ó ká aṣọ alápágógùn tó wọ̀ sókè kúrò lápá rẹ̀ ó rí tí wọ́n fi báńdẹ̀jì funfun wé apá rẹ̀ gbadé pariwo tò òun ni ọkùnrin náà ní tòótọ́ kẹ́mi súnmọ́ ọkùnrin náà ó ní ẹ̀yin ni ẹ lọ pa olórí ọ̀dọ́ ọ̀gbẹ́ni dàmọ́lá ta ló rán yín ọmọkùnrin náà wo kẹ́mi níwòkuwò bíi pé kì ṣe ọlọ́run ni ó ṣẹ̀dá rẹ̀ kò wí nǹkan kan inú bí kẹ́mi ó gbá ọkùnrin náà létí bíi kétí rẹ̀ ó di ojú ọkùnrin náà pa kànàkànà etí rẹ̀ pariwo lọ yèé bí ìgbà tí wọ́n fọn fèrè ọkọ̀ nínú etí rẹ̀ orí bẹ̀rẹ̀ sí fọ́ wàìwàì bí ìgbà tí wọ́n la ọmọ owó alágbẹ̀dẹ mọ́ ọ lórí omi sì bẹ̀rẹ̀ sí í dà wàràwàrà lójú rẹ̀ kẹ́mi súnmọ́ ó gbébọn sí i lórí ó ní n ó bí ọ fún ìgbà ìkẹyìn ta ló ń rán yín ibo sì ni àwọn tó kù rẹ̀ wà ẹsẹ̀kẹsẹ̀ ni ọkùnrin náà ti bẹ̀rẹ̀ sí í tọ̀ sí ṣòkòtò ó ń da itọ́ mì lódìlódì gbadé ní àṣé ẹ̀rù ikọ́ a máa ba àwọn ológun náà gbadé àti wálé bú sí ẹ̀rín kẹ́mi wojú wọn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì dákẹ́ ẹ̀rín tí wọ́n ń rín tí gbogbo wọn sì fajúro bíi òṣónú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọkùnrin náà ní mo ṣetán àti jẹ́wọ́ ọba kìí nìkan ràjò bí wọn ò bá tiẹ̀ kú kò yẹ kó jẹ́ èmi nìkan wọ́n rán wa ni nítòótọ́ àwa la lọ pa olórí ọ̀dọ́ lẹ́yìn bíi wákàtí kan tí kẹ́mi gbadé àti òjò ti jáde lọ ni wọ́n tó padà dé pẹ̀lú àwọn ọkùnrin mẹ́ta kan kàfáyé ò sí láàrin wọn mọ́ wọ́n ti já òun kalẹ̀ lọ́nà ó sì ti lọ sí ilé wọn wọ́n de àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣẹ̀ mú wọlé náà lọ́wọ́ sẹ́yìn kẹ́míní ṣẹ́gun ṣé kò dà yín láàmú púpọ̀ ó fẹ́ lo agídí díẹ̀ ṣùgbọ́n agídí ata ò tó ti ọmọ lọ mo ti dá bátànì ìyà fún un ṣùgbọ́n ká má purọ́ ọkùnrin náà ní agbára bíi gidigidi bọ́yá torí abẹ́rẹ́ wèrè tí wọ́n máa ní wọ́n máa ń gbà yẹn ni bí a ti dì í lọ́wọ́ tó síbẹ̀ ó jẹ́wọ́ ọkùnrin a pé àwa náà kójú òṣùwọ̀n àwọ̀ wa náà kájú ìlú kókó ló bá wa bí akọ òkúta bí bẹ́ẹ̀ kọ́ ni omi ò bá ti tẹ̀yìn wọ ìgbín lẹ́nu ẹ káre láé mo gbà fún yín kẹ́mi wo ojú ọkùnrin náà wò ó rí tí ẹnu rẹ̀ ń ṣẹ̀jẹ̀ wọ̀rù ẹ̀rín pa ó súnmọ́ ọkùnrin náà ó ní ẹ̀yin lẹ lọ pa olórí ọ̀dọ́ tiwa ó mà ṣe o àìmọṣẹ́ kò rogun yín ti jẹ́ kó torí bọ omi gbígbóná oníjàkútẹ́ yín ti tẹsẹ̀ bọ àgìyàn ẹ̀rùn ọmọ aláìgbọràn yín ti forí jalè agbọ́n ẹ ti tẹ ọkánírù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fi paramọ́lẹ̀ sán bàǹtẹ́ ejò yín ti ní líìlí egbò ti mú ajá yín látàrí ó di dandan kó ríjà ìsinsin gbadé lọ kó àwọn tó kù wá sí ibi kí ẹ kó àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin náà pẹ̀lú wọn ilẹ̀ ti ń ṣú báyìí bí ó bá di òwúrọ̀ ọ̀la kí ẹ tètè tẹ àtẹ̀jíṣẹ́ sí gbogbo àwọn tó bá kù kí a lè tètè ṣe ìdájọ́ àwọn kinní wọ̀nyí. ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ keje gbogbo àwọn ọ̀dọ́ ti péjọ sí gbọ̀ngàn ìgbẹ́jọ́ kẹ́mi wọ inú ilé lọ láti lọ bá ṣẹ́gun wálé gbadé àti òjó kí wọ́n lè kó àwọn ọ̀tá wọn tí wọ́n fẹ́ dájọ́ fún náà wá sí ìgbẹ́jọ́ ẹnu ọ̀nà ló pàdé gbadé pẹ̀lú ẹ̀jẹ̀ ní gbogbo ara rẹ̀ àyà Kẹ́mi já ó sáré pàdé Gbadé ó ní kí ló ṣẹlẹ̀ Gbadé ọmọkùnrin tí olórí ọ̀dọ́ sá ní àdá lọ́wọ́ náà tún ni o ó kọlù wá ní òru òun ló là mí ní igi lórí bí kì í bá ṣe orí ìyá mi tí kò padà lẹ́yìn mi òkú ni ẹlẹ́ja ń tà á èmi náà bá ti dèrò ọ̀run ibi tí èmi pẹ̀lú ti ń jà ni ìbọwọ́ mi ti ṣèṣì bú gbàmù mọ́ ọ lára ó ti dèrò ọ̀run báwo lo kàn tí a fìdí ṣe tú kò yé mi o kò burú ojú ló ń kan owó tó sọnù ìgbà wo ni nínú òní kàn án ìdájọ́ ikú náà ló yẹ ọkùnrin náà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ó dín wàhálà wa kù ni jẹ́ kí a kó àwọn tó kù lọ sí ìgbẹ́jọ́ ìwọ nílò ìtọ́jú tó péye kẹ́mi àti gbadé jáde sí yàrá náà bí wọ́n ti ń wọlé ni òjò wálé àti ṣẹ́gun kí kẹ́mi kú ojúmọ́ òun náà sì dáhùn dáradára. Dára ó rí òkú ọmọkùnrin náà tó ń nà gbaraja sílẹ̀ ó ní ẹ kó àwọn wọ̀nyí lọ sí ìgbẹ́jọ́ a ó máa palẹ̀ òkú yìí mọ́ lẹ́yìn ìgbẹ́jọ́ wálé ìwọ lọ pé dókítà Bùkọ́lá wá kí ó wá tọ́jú Gbadé gbogbo wọn jáde padà lọ sí ìgbẹ́jọ́ bí wọ́n ti dé ìgbẹ́jọ́ Kẹ́mi fi ẹnu ko igbákejì olórí ọ̀dọ́ létí ó sọ̀rọ̀ wùjẹ́wùjẹ́ sí i létí igbákejì olórí ọ̀dọ́ ní mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i pé a kú ojúmọ́ gbogbo wa la mọ ìdí pàtàkì tí a fi péjọ sí ibi ní òwúrọ̀ yìí wọ́n fi tó mi létí pé ọ̀kan nínú àwọn tí a fẹ́ ṣe ìdájọ́ fún lónìí ti tẹ́rígba sọ gẹ́gẹ́ bí ohun tí gbogbo wa ti fi ẹnu kò sí pé kí a dá àwọn ọlọ́pàá wọ̀nyí sílẹ̀ ní tiwọn a ó ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ ti fi ẹnu kò sí ní ti àwọn mẹ́ta tó kù nínú àwọn tó lọ ṣekú pa olórí ọ̀dọ́ ìdájọ́ mi rèé pẹ̀lú agbára tí a gbé wọ̀ mí gẹ́gẹ́ bí igbákejì olórí ọ̀dọ́ mo pa láṣẹ pé wálé àti gbadé sáré wọlé láti ìta gbogbo wọn ta gìrì wọn káraró gbadé àti wálé ní àwọn ọlọ́pàá ti wà ní ìta pẹ́ẹ́ ni gbogbo wọn tú wọ́n bẹ̀rẹ̀ sí í fo ògiri tí wọ́n mọ yí ilé náà ká ní òdì kejì ilé lọ́hùn-ún àsìkò tí igbákejì olórí ọ̀dọ́ fẹ́ fo ògiri sí òdì kejì lọ́hùn-ún ni àwọn ọlọ́pàá sáré wọlé bí olórí ọ̀dọ́ ti fò mọ́ ògiri ni àwọn ọlọ́pàá méjì tó kọ́kọ́ wọlé yìnbọn fún un ó pariwo tó ariwo rẹ̀ ní kẹ́mi gbọ́ lẹ́yìn tó gbúrò ìbọn ó dúró sí i ó bojú wẹ̀yìn láti wò ó ó rí tí ọwọ́ rẹ̀ ń rọra ń yọ̀ kúrò lára ògiri tó dì mú kẹ́mi padà sẹ́yìn àwọn tó kù fa kẹ́mi padà pé kí ó jẹ́ kí àwọn máa sá lọ ṣùgbọ́n kẹ́mi já ara rẹ̀ gbà lọ́wọ́ wọn ó sì bẹ̀rẹ̀ sí í sáré padà lọ sí ibi ògiri náà igbákejì olórí ọ̀dọ́ já lulẹ̀ pọ̀ padà sínú ilé bí ìgbà tí ọmọ onílé bá bọ́ lulẹ̀ láti ara ògiri àwọn ọlọ́pàá méjì tó ń yìnbọn fún igbákejì olórí ọ̀dọ́ ti ń rìn sí ibi tó ṣubú sí kẹ́mi ti dé ara ògiri tó yí ilé náà ká ó rọra yọjú ní inú ihò kan tó wà ní ara ògiri náà ó rí àwọn ọlọ́pàá méjì tí wọ́n ń bọ̀ wá sí ọ̀dọ̀ igbákejì olórí ọ̀dọ́ ó rọra yọ ìbọn ìléwọ́ ọwọ́ rẹ̀ ó nà sí ibi ihò tó wà lára ògiri náà ó yan ta méjì léraléra àwọn ọlọ́pàá méjèèjì pariwo tò ìbọn bá ọ̀kan ní ibi itan ọ̀tá sì bá èkejì ní ibi ikùn kíá ni èyí tí ìbọn bá ní itan ti ju ìbọn ọwọ́ rẹ̀ sílẹ̀ ó sì di itan rẹ̀ mú èyí tí ìbọn bá ní ikùn ṣubú lulẹ̀ ó sì ń jẹ̀rora kẹ́mi bẹ́ sínú ilé padà ó rí igbákejì olórí ọ̀dọ́ nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ó sáré lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá méjèèjì tó wà nílẹ̀ èyí tí ìbọn bá ní itan ó sáré fi ìdíwọ́ lọ sí ibi tí ìbọn ọwọ́ rẹ̀ jábọ́ sí ṣùgbọ́n kó tó lè mú ìbọn náà kẹ́mi ti gbé ẹsẹ̀ lé ìbọn náà mọ́lẹ̀ ó sì gbé ìbọn sí ọlọ́pàá náà lórí ìrẹ̀wẹ̀sì bá ọkàn ọlọ́pàá náà ó wo kẹ́mi lójú kẹ́mi fi gbogbo agbára gbé ìbọn ọwọ́ rẹ̀ sókè ó sì jan ìdí rẹ̀ mọ́ ọlọ́pàá náà lórí wọ́jọ́ ni ọlọ́pàá náà rọ bí ẹ̀fọ́ tí oòrùn ti pa dáadáa ó dákú lọ gbọ́nrangandan kẹ́mi súnmọ́ èyí tí ìbọn bá ní itan ó rí i tó ń jẹ̀rora nílẹ̀ ó sáré ó sáré wọ yàrá kan nínú ilé náà lọ ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì tún jáde padà láì fi àkókò kankan ṣòfò pẹ̀lú okùn gígùn kan lọ́wọ́ rẹ̀ ó so àwọn ọlọ́pàá méjèèjì lókùn dáradára ohùn wọn pọ̀ bí ẹni hun aṣọ òfì ó sáré padà sí ibi tí igbákejì olórí ọ̀dọ́ wà ó kúnlẹ̀ tí wọ̀ kò mọ ohun tí ó lè ṣe ó fi ọwọ́ lé ibi tí ọta ìbọn bá wọlé sí lára ní ibi ẹ̀yìn rẹ̀ láti lè dá ẹ̀jẹ̀ tó ń sun bíi ìṣẹ̀lẹ̀ rú ìgbà yìí ló tó kíyèsí pé ojú ọgbẹ́ ọta mìíràn tún wà ní ibi ẹ̀gbẹ́ ikùn rẹ̀ ìrẹ̀wẹ̀sì bá ọkàn kẹ́mi ẹnìkan bẹ́ sílẹ̀ gbè sí ẹ̀gbẹ́ kẹ́mi láti orí ògiri tó yí ilé náà ká kẹ́mi ṣubú sẹ́yìn yakata àyà rẹ̀ já kọjá àlà ó sáré yọ ìbọn ìléwọ́ rẹ̀ ó ti yọ ìbọn náà tán kó tó di pé ṣẹ́gun ló bẹ́ lulẹ̀ látòrí ògiri ó fi ọwọ́ di àyà rẹ̀ mú ó ní ṣẹ́gun ìwọ ni ó ti ṣẹ̀rùbà mí o wẹ́nu lẹ̀ kó wẹ́nu ọkọ̀ ẹ̀mí sì kù lára sọlá ṣùgbọ́n bí àbájáfara ẹlẹ́kọ̀ọ́rún lè polówó ikú tuntun kẹ́mi gbọ́ tí ọkọ̀ kan dúró ní ìta ó sáré dìde ní ibi tó wà ó lọ yọjú lójú fèrèsé ó rí tí àwọn ọlọ́pàá ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó dúró ní ìta pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn kẹ́mi sáré padà sí ibi tí sọlá àti ṣẹ́gun wà ó ní àwọn ọlọ́pàá ni ṣẹ́gun ní àbí àwọn ọlọ́pàá àti àwọn ọ̀daràn tí a fẹ́ ṣe ìdájọ́ fún ni wọ́n ti sáré lọ pé àwọn ọlọ́pàá mìíràn wà ni wò ó ṣẹ́gun èyí tó wù kó jẹ́ àfọwọ́fà náà ò gbọ́dọ̀ dúró wíjọ́ ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké tó bá wà ní sáà kánkán ló lè ń wúre àwọn méjèèjì gbé sọlá nílẹ̀ ṣọlá ń rújú pọ́tọ́ bẹ́ẹ̀ ló ń jẹ̀rora ṣẹ́gun gbé ṣọlá kọ́rùn kẹ́mi fò mọ́ ògiri láti lọ gbà á lódì kejì lọ́hùn-ún ṣùgbọ́n bó ti dé orí ògiri lórí gbadé àti wálé tí wọ́n dúró sánsán ní òdì kejì ògiri náà inú rẹ̀ dùn wọ́n sì jọ gba ṣọlá sí òdì kejì tí wọ́n ń gbé ṣọlá sá lọ dìgbàdìgbà nínú igbó ọlọ́pàá tí kẹ́mi jẹ ìbọn mọ́ lórí ti jí padà èyí tí ìbọn bá níkùn ló sì ń tọ́ka fún àwọn ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ dé ibi tí àwọn ọ̀dọ́ gbà sá lọ ẹsẹ̀kẹsẹ̀ ni àwọn náà sì rí ẹ̀jẹ̀ lára ògiri kò pẹ́ púpọ̀ tí kẹ́mi fi bẹ̀rẹ̀ sí í gbọ́ ìró àwọn ọlọ́pàá bọ̀ lẹ́yìn wọn ó pàṣẹ pé kí àwọn ènìyàn rẹ̀ gbé sọlá kalẹ̀ ó bọ́ aṣọ tó wà lọ́rùn sọlá kúrò ó ní kí ṣẹ́gun bọ́ aṣọ tó wọ̀ sọ́rùn wá ó ya aṣọ náà pẹ̀rẹ̀pẹ̀ ó fi di ojú ọgbẹ́ ọta ara sọlá ẹ̀jẹ̀ náà dá díẹ̀ ó ní ẹ máa gbé e nìṣó ẹ̀jẹ̀ yìí ni wọ́n fi ń tọ ipa wa wọ́n ti ń lọ kígbadé tó ní ẹ̀jẹ̀ ní kọ́kọ́ ni wọ́n lè fi tọ pa wa bí wọ́n bá kó ajá lọ́wọ́ ńkọ́ ẹ ò mọ̀ pé àjẹ́ ni àwọn ajá wọn ni wọ́n gbòòrùn ju tani dálẹ̀ lọ kẹ́mi dúró sí i ó wo aago tó so mọ́ ọwọ́ ó ní ẹ̀yin ẹ máa gba ibí yìí lọ bí ẹ bá ti rin ìrìn ọgbọ̀n ìṣẹ́jú kí ẹ dúró ṣẹ́gun ní ibo ni ìwọ ń lọ jẹ́ kí àjọ máa lọ kẹ́mi pariwo mọ́ wọn pé kí wọ́n máa lọ wọn ò wulẹ̀ jáníyàn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sáré lọ sí ọ̀nà apá gúúsù tí kẹ́mi na ọwọ́ rẹ̀ sí lẹ́yìn tí wọ́n lọ tán kẹ́mi mú aṣọ tí wọ́n bọ́ lọ́rùn sọlá tí ẹ̀jẹ̀ wà lára rẹ̀ ó so aṣọ náà mọ́ ẹsẹ̀ ó ki aré mọ́lẹ̀ ó sì ń sá lọ tààrà sí ọ̀nà apá ìlà oòrùn ó ti sáré jìnnà dáradára kó tó dúró ó tú aṣọ tó so mọ́ ẹsẹ̀ sílẹ̀ ní ibi tó dúró ó sì yọ kúrò níbẹ̀ mírín bíi ejò.